وباء نبوة محمد صلى الله عليه وسلم وتي أبرو ولن يرى تي أبرو محمد ابن الوهاب رحمه الله تعالى àwọn masáàrí mẹ́rin tí wọ́n sọ pé ó kúlọ̀mọ̀ ẹ̀ẹ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni alẹ́ ẹ̀yìn orí alákọ̀ọ́kọ́ ẹ̀nà ọ̀nà ni àwà alẹ́ ẹ̀yìn ìmọ̀ irú máa ló pọ̀ dáadáa fún gbogbo abálọ́wà ọ̀nà ni ma'rifatullahi ma'rifatu nabiyyihi wa ma'rifatu dinil islam ìmọ̀ tó pọ̀ ìlọ fún wa òun náà ni ìmọ̀ tí ó jẹ́ àmà tààlọ ọlọ́run kí sí láwọn ìwọ̀ ọlọ́run ìmẹ́lẹ̀ kejì òun náà ni márífà tó nàbí yìí kálọmọ́tàlá nẹ́bí wa Muhammad káàmà nẹ́bí tó kọ tó kọ káàmà tìdílé tìdílé sọ márífà Islam kásìmọ̀ kí náà pẹ̀lú Islam ìlàdílà àwọn orílẹ̀-èdè sọ yìí pẹ̀lú ẹ̀rí ni o bọ́nà ti rí rẹ̀ ìwọ̀ ọlọ́run ni kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ìwà lẹ́bí rẹ̀ ó ti rí rẹ̀ kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ìtọ́kùn ìsìláàmù rẹ̀ tún jẹ́ ìsìláàmù rẹ̀ kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí rẹ̀ orí ma'rifatu nàbí ìlàwà ní makala ní Muhammad sallallahu alaihi wasallam agbọ́dọ̀ mọ̀ kí a nẹ́bí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tí ó bá gba ẹgbẹ́ òjíṣẹ́ ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ òfin ṣe mùsùlùmí kátó wá lè gba ẹgbẹ́ òjíṣẹ́ ọlọ́run kátó àfi kí á rí àwọn kan mẹ́rin lára wa àwọn kan mẹ́rin náà àti sàlàyé rẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹ́ ní láti sàlàyé lọ́wọ́ alákọ̀ọ́kọ́ tó àtòrò fi máa ń rọ́ asẹ́ta nígbà pàwá agbọ̀rọ̀tẹ̀ láṣẹ rẹ̀ tàbátọ̀ àtúnṣẹ́ lọ́tọ̀ tasdiquhu bima agbọ́dọ̀ gbá lódodo tàbágbà ló ti sẹ́lọ lọ tàrùkú máa náà ánìwò àwùsájà ọ̀ ìta tó bá ní wọ̀ dá agbọ́dọ̀ jìnà sí káfí ilẹ̀ kama ṣe àáfí ilẹ̀ àní sí bàbá gbà kò jìsẹ̀ ọlọ́run lọ́tọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin lẹ́ ìrìnbá lọ́rùn ilẹ̀ àmàṣáwà èyí wá lè ṣe ìjọsìn kan kó ló fi súnmọ́ lọ́wọ́ bá ilá ìmọ̀ ṣàwà àyàfi kó fi tẹ̀lé lánàá àníjọ́ Muhammad sallallahu alaihi wasallam sọ aláyé lè ìlànà sí lọ́wọ́ tàbíwá bá ní pé gbogbo tá bá fẹ́ ṣe ìjọsìn pátá àfikárí bí ànábì sí ìjọsìn tánàbí bá ṣe tàbá fi kọ́sí rẹ̀ wọ́n náà pé súnà rẹ̀ a ní yẹn tẹ̀lé súnà nẹ́bí gbogbo jọsìn tí yẹn bá mọ́ wá tó bá ipá nẹ́bí ò mọ́ pa ẹ̀ ó náà pè bídá ṣùgbọ́n bá gba nẹ́bí ló ti sẹ́lò tán kò gbọ́dọ̀ mú ìjọsìn kan wá bó ti lè kéré ma àyàfi kó jẹ́ bí sallallahu alaihi wasallam òun ló ṣe a ti wá sọ débi pé báwo la sáfẹ́ bọ́ súnà nẹ́bì kìí ṣe mú já rọ́ tó pé anẹ́bì sí nǹkan yìí kọ́nà orí kàbá yìí náà rí kìí ṣe mú já rọ́ tó pé tó wí òun rí àbí tó ṣe àwọn àṣẹ lálẹ́bẹ̀ súnà àbí sàlàyé pé tábí gbàgbọ́ yìí súnà tí òfin ní dàrú òun ní ká lọ́rọ̀ pé súnà ó ní nǹkan mẹ́fà tí ó yà gbàgbọ́ yìí náà àti kàmẹ́ pàpàrà náà àti wá sàlàyé mẹ́rin lá sàlàyé mẹ́ta kọ́ mo ní mẹ́ta kọ́ tó ní mẹ́rin méjì lá sàlàyé ní ẹlẹ́kìjì lá sàlàyé lọ rí ewu láti sàlàyé asábàrù ìrọ́pùlọ̀ àti ẹ́ kèfíyà àti sàlàyé kèfíyà alwaktu in ta mọ̀ pé tán sí ibá súnnà mú àbí ìbá súnnà mú gbogbo bá ká bá fẹ́ sí súnnà Nabi sallallahu alaihi wasallam a máa fi wọn nǹkan mẹ́fà yóò èyí tó bá ti ní bùkátà sí mẹ́fà yìí ó láfi wọn kìí sí pé dandan ní kí mẹ́fà yóò sí pé nìyí kó pé ìbùsùn àfẹ́sí àmọ́ kò sí súnà ní ẹ̀fẹ́ sí láyé kò lè yọ kankan lẹ́nu mẹ́fà yìí lábíwámọ́ alákọ̀ọ́kọ́ asabar gbogbo ìbádà ìjọsìn ta fẹ́ fi súnmọ́ lọ́n tó bá ti ní fi sin gaba yìí ó bọ̀ jẹ́ sí pé ìdíhun ni anábìlú sí kíni anábìlú fi lélẹ̀ anábìlú torí rízìn yẹn ó fi ṣe sàtìgbọ́ ìgbàgbọ́ rẹ̀ ó lágbọ́ fún wa pé lápòjú ẹni sí kí ló dé téèyàn máa ń yan náfílà kí ló dé téèyàn máa ń gbààwẹ̀ ní gbogbo ọjọ́ monday mábẹ̀lọ rẹ̀ kí lè rísìn sábàbù ni pé sọ́mọ̀hú nàbí sallallahu alaihi wasallam tó bá nàbí gbà rísìn kí ló dé tánàbí fi gbà torí pé wọ́n bí jọun ìjẹ́ wá lè torí pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ Monday káwàlá fẹ́ sọjọ́ bí ànábì tí a mọ́ sọjọ́ bí ànábì lọ́dọọdún kí ló láti sọjọ́ bí lọ́dọọdún pé kò

agbábẹ̀ fún kalibama lọ lára ń tàtà padà wọn sàlàyé ẹkùkù mú ní annáwòrò mú pé annáwòrò out aljins tàbá ipá nẹ́bí sallallahu alaihi wasallam ó se jọ sẹ̀kan lóòtọ́ irú ràn se nǹkan ní láàmù bí se náà rọrùn irú nǹkan se kò láàmù se ẹran léyá lápòjú rẹ̀ irú àwọn ẹran táà náà ibi paléyá àbí tó sọ pé ẹlẹ́ fi àwọn ẹbá ìpaléyá kìí sí gbogbo ẹran táà máa ń jẹ lálẹ́ ìpaléyá irú àníwẹ́rò àwọn ẹran táà nígbà ní kápa tó lápa tó láwọn ẹran táà lè jẹ́ pọ̀ àmà àlejò paléyá alẹ́bí ni a lè fi àgbò àgbò tàn ewúrẹ́ ògúnfe màálù ràǹfúnmí àlèkùnwàléyá ẹ̀dàkùn tòlótòló wọlé àrí wọléyá tẹ̀bí jẹ́ náà ni tó bá dékẹ́lẹ̀ wọléyá tó kò sí lára irú ràn kan tàà lẹ́bìnrin àlèkùnwàléyá eré èyàn lè jẹ́ sẹ́lú wọléyá àà ní kò lè jẹ́ káàlà lè paléyá tó bá ní kí tí ọ̀dá ní pẹ̀lú kò dáa kò sí lára irú ìran kan tà lẹ́bí lò paléyá ẹ̀sìn lára nǹkan tà lẹ́bí sallallahu alaihi wasallam kó láti jẹ́ ní kí wọ́n aṣọ ẹ̀sìn mọ́lẹ̀ ní ọdún tó rọ̀ bẹ́ẹ̀ paléyá tó lẹ́tọ̀ọ́ á ní kò irú ọ̀rọ̀ àwọn kan tó ní kàkàléyà so a ti bọ́sí ilé kẹta náà a ti bọ́sí bọ́sí bẹ̀rù anáwòrì tẹ bá ipá nẹ́bí ṣe ìjọsìn kan bẹ́ẹ̀ náà bá fẹ́ ṣe irú ìjọsìn ní irú tó bá fi ṣe ní kẹ́yìn náà fi ṣe mọ̀lúdì bẹ́ẹ̀ bá gbà pé ra àwẹ̀ tí ń gbà lọ́jọ́ monday monday òní ibi ń sọjọ́ ọ̀bí ara rẹ̀ ni bẹ́ẹ̀ náà fẹ́ ṣe súnà tí ó pè é aha islam yóò dàrú wa

ọ̀tẹ́ yẹn bá gbà kọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam oní ń ṣe pẹ̀lú pé ń gbá àwẹ̀ ìdá àwẹ̀ láàánú ma gbà àdéjì ìran kàmí sí lára àwọn ìran bó ṣe pàtàkì tó àwọn àkárù tàà ń ṣe ẹ̀rì wọn ní Súfí wọn a máa ṣe àkárù láàárọ̀ wọ́n sì máa ń ṣe àdìkárù ní ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ bá bèèrè lọ́wọ́ pé kí ló dé tẹ́ẹ̀mí sàdìkárù rọ̀ láàárọ̀ tẹ́ẹ̀sì sí rọ̀lẹ́ wọ́n ni tó bí anábi ṣe ọlọ́nìká anábi ó ṣe anábi ń sàdìkárù láàárọ̀ ó sì àdìkárù rọ̀lẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àti pé ẹ̀rá ìtì ẹ̀rá ìtì ló yá ẹ̀ ń ṣe àdìkárù nírọ̀lẹ́ nítorí pé anábi náà sàdìkárù rọ̀lẹ́ ẹ̀ṣin sí láàrọ̀ tó gbá nàbí sí láàrọ̀ kò tí wà di súnnà mẹ́fẹ́ sí o kò tí túnmọ́ pé torí bá nàbí sí àdìkárù láàrọ̀ àwọn Súfí náà jẹ́ àdìkárù láàrọ̀ kò tí túnmọ́ pé wọ́n ti sí irú táà bá ṣe rú rẹ̀ tó bí ìsúnnà ìkan táà bá ìsúnnà ìjà sí táà bá tí kò sí nǹkan tó fàjà wà ní tún fi àníṣẹ́ ẹyí kò fi ọ̀nà ẹlòmí ẹbọ́ sí lánàá abdul zikri la ilaha illallah zikri tó ní ọlá jù la ilaha illallah tó ti bẹ́ẹ̀ kò dá la ilaha illallah so àwọn sí máa sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah amúnisẹ́ lọ́ọ̀ ni wọ́n ṣé wà la ilaha illallah ọ̀dá ni la ilaha illallah ọ̀dá pọ̀ àmọ́ kìí ṣe irú wọn nǹkan táà kìí ṣe ayé rẹ̀ mú gbogbo ọ̀kan ló láyé rẹ̀ àwọn nǹkan yẹn kò tí wọ́n wọ́n sáàdì ẹ̀ rárá bẹ́ẹ̀ sì ni èyàn lé dájò kó kó sì máa gbàgbọ́ yé súnà kò ṣeéṣe àbí kí ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ẹ̀rọ àwọn afá súnà mú bàbá ń sọ yìí wàláì láàrin kò sí láàká ìkan tí ó tapò ẹ lè rákọọ́lẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà wọ́n ní àwọn àkárù pẹ̀lú ọmọ dá sí láàárọ̀ lẹ́yìn tàbí Muhammad وهو على كل شيء قدير tọ́bá bí ọ̀rìn lọ́wọ́ ti ẹláàrọ̀ pé kí ló nítọ̀ sí láìláì láwọ́dá wọn lásà ìkà àwọn láàrọ̀ ọgọ́rùn kí lọ wí torí jù bí tàbí sí inú fọ́nà bàtà níbi tó wá mẹ́ ó tún wá já sí tán ó tún wá sọ mẹ́rin nínú ọmọ èèyàn àfààní Muhammad bẹ́ẹ̀ bá sọ ìntàn ni kẹ́kẹ́ mọ́ pẹ́kọ́ máa sí láìláìlá lásán ìtọ́rin bẹ̀rẹ̀ bí i bá sápá náà ló sọ fún ọwà láì ẹlẹ̀ ń tàn ní o tó inú ọ̀rọ̀ ṣẹ́ alẹ́bí sí pariwo ó ní kúl innama ana basharu mithlu abara ènìyàn bí i ti yí lèmi náà a máa nǹkan tí mo fi yàtọ̀ sí ní pé yóò ha láìyà gbogbo tó máa fẹ́ bá yí sọ ìrìnwó sọ fún gbogbo tọ́wọ́fẹ́kẹ́ ẹsẹ èmi ni wọ́n rán sí ìtumọ̀ yíó ha ìláyàmù so ló fi jẹ́ pé ẹni kò tó bẹ́ kó ń mú pàtíkúlà pé ẹmọ́ sí irú nǹkan báyìí lásìkò báyìí wá so lára mọ́sánàkọ́ so tàwọ́fẹ́sẹ̀ àdùkàm agbọ̀ọ̀lọ́ àdọ̀wà so kò pé àtẹ́yìn ti fi láàárọ̀ àwọn ẹ̀sìn ti fi láàárọ̀ kò tí ìtumọ̀ pa ṣe súnnà ó dìgbà tí a bá ń ṣe irú kan tí ṣe mọ̀ pé at this time mẹ́ta mẹ́wọ̀ a sábàbí gbogbo gbogbo ìjọsìn tó bá ti ní rísì nínú kọ́ pé rísì yẹn ànẹ́bì fi na Mirhan wọ́n gbà fún ìgbà tí mi wá àmìrì wá tó gbé mímbà rí wá sí rít ó wá fẹ́ sí kútúbà before salat rít annabi sallallahu alaihi wasallam òun sì ní ma ń ṣe kútúbà ba'da salat rít ìgbà tí mọ̀lúwà ní wá gùn mímbà rí tí ó ṣe kútúbà before solat Abu Sa'id al-Khudri kí ló dé ó wá sọ̀rọ̀ ó nítorí pé báwọn èèyàn bá ti kí wọn tán wọn èèyàn ló gbọ́ kútù àwọn ọmọ lọ lẹ́nu so òun wá fẹ́ kọ́ ṣe kútúbà lẹ́gbọ́wà sí túláàsì tó ti bẹ́ẹ̀ ànábì gbà bá níbi òun ẹ̀rọ sì bá wọn tánàbí náà sọ gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ sáré sọ náà ìbí bí sẹ́pọ̀pọ̀ yọ fún gbà kò nínú sọ́láàt ju ẹ̀rọ̀sọ̀rẹ́ kò yọ fún gbà fún bẹ́ kìí ṣe kó ló mú kútúbà wọn wá ọlá kó fẹ́ gbà yárọ àsìkò tá ànábì máa ń ṣe ni wàlẹ́ àwọn àsàkó sí rárá ríò ni àwọn kọ̀mọ̀ yanu pé à ah, kí wá ní nǹkan kan náà ní bẹ́ẹ̀ ní nǹkan kan náà pọ̀ <laughs> ìdí òsì rọ́rọ́ sọ ọmọ rọ́rọ́ sọ mọ́ ti ní ìdí òsì rọ́mọ́ àwọn ní nǹkan kan náà ní pọ̀tí àwọn sọ́bà wọ́n understand pé ayé ẹgbẹ́ the same time náà ayé kan náà ti bẹ́ẹ̀ but nítò bẹ́ẹ̀ ṣe ní pé ó bẹ́ẹ̀ ṣe tẹ̀sí bí mọ́ta àfihàn òun kọ́ tó bẹ́ẹ̀ pé láàká ìbá wọlé ní àwọn sọmọ́ láàká ìbá wọlé ní ẹ̀sìn àwọn sọmọ́ gbà fún rísìn rẹ̀ ó wọlé lòtò aláìwòtò rẹ̀ torí wà sí wọn sáàmà nípa wọn yà só torí lé asùpọ̀tì rẹ̀ ìrọ̀ aláìwọ̀n ká fún tí wọ́n gbà mú gidi níbá so ìdí rísìn rísìn tó wáyé pé ìdí tàbí ṣiṣẹ́ kan sùdí ẹ̀mọ̀rọ̀ bátà náà sallallahu alaihi wasallam gbogbo bá mu ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àlẹ́àdàdì àlẹ́àdàdì òǹkà àwọn èèyàn ti ń gbàjọ ọmọ náà fi lọ́wọ́ ọlọ́ọ̀ ni ọgbà ọ̀láì wọ́n ti rọ wọ́n ti ọba wọ́n ti tó iṣẹ́ tọ́nà fẹ́ràn náà wọ́n ti fẹ́ gbà ẹ̀yìn ọmọ pé sí ànábì lẹ́ ń jẹun iṣẹ́ tẹ́ ẹ̀ká ànábì máa ṣe ẹgbẹ́ gbáyé rẹ̀ mú òun sì parí ọdún kú ẹ máa wọ pé ẹsẹ̀ nǹkan báyìí iye báyìí ẹ̀dì nǹkan báyìí ẹ máa láyà bá million àtúbẹ̀ ká bu òǹkà àdúrà fúnra wa àbọ̀rọ̀ bu àgbọ̀rọ̀ tí ó ká àwẹ̀ fúnra wa èyàn lè máa ṣe tánàbí sí ló tọ́ but ǹjẹ́ ìrìndí ó ń ká tánàbí ṣe sónà sí níbi ilé iná ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣúbí òkú ọgbá wọn máa ń wọ̀n rí wọ́n lè kọ́ àbírọ̀lẹ́ ògbọ́rọ̀ jésù ògbọ́rọ̀ sí ju ọgọ́rùn lọ kí ló dé ẹwà tó gbá ní sọgbọ́n náà sẹ́lá bí àríwá nẹ́bì ni ìwọ kápọ̀ pẹ̀lú kọ sọ àwọn mẹ́ta ta sọ̀rọ̀ wọ́n jẹ ìjọ àwọn àsọ̀rọ̀ ẹ̀ tó ti bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ní ó sì dá tó anẹ́bì ní ọ̀rọ̀ lásán ní tí òwúlò ó sì dá tó àgbọ̀rọ̀ ọmọ fún àpá wa ní tó bá fi lè mú ọmọ ní sí ìkàbáyì kọ́ ọ̀pánàbí ló kù fún wọn àwọn bí oníkò burú ó burú tí ò bá burú wọ́n ní ọ̀pọ̀ ọrú wọ́n ní ọ̀pọ̀ ọrú bẹ̀ẹ́ jẹ́ òwe náà ni ó wà kíyàn bọ́ sàkàmẹ́ ọ̀nì kúra rúgbá kan kọsìrá kó ilé ilá 50 naira ṣe pé irú ti pọ̀jú lálọ́ rí ọwá sí kíyàwó síyàwó jẹ́ sí fọ́ ọmọ jẹ́rú agbẹ́gbẹ́ jẹ́ wà ní wàláì ìyìn mẹ́bí táwọn sí ti rí ẹ̀sìn tí wọ́n ti lákàí tí wọ́n yìí ọgbọ́ ẹ̀sìn wọ́n ní kí ipa jẹ́jẹ́ra ṣe ìmọ́mù lè dìde kó sọ àílà kó sọ ní mẹ́jọ àílà mélòó lẹ́ká kí mẹ́rin ìmọ́mù wá ló ń sọ ní mẹ́jọ kí lẹ́dẹ̀ máa ń ṣe kọ̀bùlé àti bàájí nígbàtí mọ́ ń bá ẹkó kí mẹ́rin tó wá kí márùn-ún ẹwà lẹ́sàn bàájí torí kí ni kò yẹ kẹsẹ̀ ẹfílẹ̀ jàlé ọ̀pọ̀ náà ni ààrẹ náà wọ́n sáré sáré àtó bẹ́ẹ̀ sáré pé ìdí ànábì ò ìdí ànábì ló ti ṣe òkúrò bá a sí wá ní sí bá ibi ọ̀rọ̀ yẹn náà àbọ̀ ọ̀sẹ̀ mi lásìlá kí ẹ wá àyílà ní sí ìka ìlà tó báyìí kó wá yẹn lábílà bá yẹn lọ gbá mọ́yàn ní mẹ́rin lọ kí ló dé ànábì ò náà ní mẹ́rin lọ sí wa kí wá tó wá ló wọ́n ní jọ́kan ẹnìkan tó bá iná nílá rákàtà lífàjírí mẹ́rin mẹ́rin ọmọ yàn tí ẹ̀ inú mẹ́rin sàárì dúkú náà sáyẹ̀ òun wá rí owó tí wá kí èsì pé mẹ́rin mọ́ rẹ̀ bá wádà afá rákàtà lífàjírí mẹ́rin lẹ́yìn méjìlá náà bí yàn bá afá sọ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ fún wọn bá gbé gbóná fún ṣe wọn náà ni ìwọ̀n náà tó pẹ́ kí ìrùn àrí ṣe pé wọ́n jọra wọn àwọn ìwíyà báwọn ti sínà ìmọ̀ wínú tẹ́ bá ti kọ̀rẹ́ tọ́wà ìtọ̀tọ̀ látọ̀ wọn náà kọ́ ẹnìkan lọ́wọ́ náà ó ní ṣe wọn náà tó gbé fún yan lábílà ní àtúnwọn tó gbá ń kírun àfáà ní àwọn wọn tó gbá ń kírun àmọ́ ọwọ́ náà ìwọ ìyapa àtẹ́bí ìyàtọ̀ jẹnu ìyàpọ̀ àtẹ́bí ilé jì ní ìwọ́sọ́ níbẹ̀ ìyàtọ̀ jẹnu torí ọ̀tọ̀ ní táwọn afáwọn máa sọ ọ̀tọ̀ tẹ́ máa wí ẹ̀ tó gbọ́ wọ́n tó ní ká máa ṣe àsátúbà àtẹ́bí bàbá ní táwọn pín sínú tí wọ́n bá tó bẹ́ẹ̀ báwa ti wí fún ọ bọ́ sí ìwọ orí báwọn èèyàn bọ́dà wà kan bẹ́ẹ̀ a ti máa ń fún ọ pé àwọn ọmọ sí nọ́sàn dáadáa gbogbo tẹ́sí nọ́sàn di ìrarun ní ó ti padà gbọ́ ìpínlẹ̀ àrùn lóòtọ́ wà láì orí nọ́sàn lẹ́nu ọjọ́ bí àtẹ́bí náà tẹ́ẹ̀sẹ̀ yìí ìrarun ní níjọ́ tí ó gbọ́ yé àpèjúwe kan ní mídí àtàmú wá lórí ìtàpà pẹ̀lú náà wà láì ní ọ̀nà sí ló sílé láti ìgbàdá wáyé ó pè mí gbọ́nà ní wà láì ọ̀rọ̀ lẹ́sọ̀ ní táíwò bẹ́ẹ̀ ọ̀nà ìpínlẹ̀ ọjọ́ náà àsáró dé

ọjọ́ kejìlá rọ̀bílẹ̀ àwà ọjọ́ tó kú ni ìwọ̀n kí ni ilé wọn abẹ́fẹ́ sí lòtọ́ ni mú lòtọ́ ni ọ̀pọ̀ rẹ̀ láṣẹ́ ohun <laughs> òun tí mú àpẹjú ìwá wàláhì láti takù sílẹ̀ mo ní fẹ́ẹ̀dì ti di àrùsùn ara lẹ́sì bàtà ma ń sára ìfún àpò ìyá máa sí fídíà máa wọ́n á sí wọ́n á sí wọ́n á sí wọ́n á sí wọ́n á sí wọ́n á sí wọ́n á sí wọ́n á sí wọ́n tó tapá lùsúnà ṣe ẹ̀rọ àmọ́ tapá lùsúnà yìí tẹ́bá tí ń tapò wọ́n ẹ̀sìnmọ̀ tó wọ́n àwọn ìmọ̀ gbọ́ yìí wọ́n sì mọ̀ gbọ́ súnà ìbí tọ́ báyìí súnà rí ó ní ẹ̀mọ́ dáwọn lóhùn àwọn kan ní ká mọ́ ṣe mọ̀lúbì mọ́ gbàtà ń gbówó sáúdí ìgbà tó wá sí lákà ẹni pé nítorí pé ẹ̀kọ́ ó sàwọn ẹ̀yọ́ bí owó tẹ́ ẹ̀ta wà níbi sí ẹ̀bí wọ́n mọ̀ owó tẹ́ yóò rí bá rí wà náà ó dìde kó fẹ́ jọ́nà ní <laughs> láyé láyé mi à ah. sí kò sí àwọn yẹn ti ń làkáyé gbogbo ẹ̀gbọ́ sáúdí so ẹgbà ní sí tó gbẹ́gbọ́ sáúdí agbára kama se mọ̀lúbì ma so ẹ̀rọ ti ń gbà ní sí lẹ́nu wọ́n pà àjọ ẹgbọ́nà tí wá ẹgbẹ́ rọ́pọ̀ owó sáúdá yóò rí

so idan gbogbo tẹ́ bá fẹ́ ṣe ládùá ní àdùkárù dèdè òǹkà nẹ́bì ní kẹ́nìkẹ́ máa ṣe àwọn àwọn abẹ́rẹ́ àwọn èèyàn ọ̀tọ̀ ni adádù ashabul badiri ara àwọn tọ́wọ́ fi yẹn tọ́wọ́ náà kàrí lò wọ́n ni adádù ashabul badiri òǹkà kan lọ́nà

so yíká náà bá ti fúnka sí rùn àwọn náà gbọ́rọ̀ fúnka sí àwọn náà lè ṣe tó bá wà lè ṣe ọ̀kan tó bá wà lè ṣe tó wà tó pọ̀ àmọ́ ọ̀gbọ́rọ̀ bú pé ìṣe méje ìṣe 1 million ọ̀gbọ́rọ̀ sílẹ̀ irú subhanallahi wa bihamdihi subhanallahi al-azim subhanallahi wa bihamdihi subhanallahi al-azim ànábì òfin òkà sí kọ́nà kò fi àyè sí ṣùgbọ́n àwọn báyìí àgbọ̀rọ̀ bú kàlú sọ owó ni ọmọ wá sí kí àbí èyí sí lọ́wọ́ mọ́sí subhanallah bihamdihi subhan mọ́sí méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ ó di paracetamolu ọ̀fọ́rọ̀ sí bẹ́ẹ̀ wọ́n máa ṣe so ó di mélòó ó di mẹ́rin almakan àbí ayé gbogbo tá a bá fẹ́ sẹ́nu súnnà tá a bá fi lè mú pé ayé báyìí láti ṣe súnnà yìí ó gbọ́rọ̀ jẹ́ kí ànẹ́bì ló mú àyè fún wa a gbọ́rọ̀ mú àyè fún wa ẹwọ mọ́kàtí gbọ́ ń lọ yìí ẹgbà ànẹ́bì ló mú láyè fún wa kí yíò alóhun ó sì mọ́kàtí ẹ̀ ń lọrin pé kí ẹ̀kẹ́ ògbé ní àwọn ẹ̀tí ń tẹ́ra wọn pa ní mọ́kà ẹjẹ́ káwọn náà dáṣọ́ alẹ́ Nàìjíríà ṣe pé èyàn lè lórí débẹ̀ àwọn aláwọ̀ pẹ̀lú ẹ̀sìn wọn ọgbà bẹ́ẹ̀ àfi ká dé mọ́kà náà ni torí mú àwọn ìsìnkú ayára sọ́rọ̀ ìyá ìpò láti rí ẹjẹ́ káwọn náà wọ́kẹ̀ ni mo láti wá rí sámúsámú ti á lè tó bá wọn mo láti wá rí òkè àlàfá mo ní òsókè káà maka nísì tàbẹ́sì maka abẹ́sì hajjú abẹ́sì umrah àti kádíà ìyẹn èyí gbọ́ pé mo fẹ́ ṣe ìjọsìn kan o àdúrà mo fẹ́ ṣe yìí o àyè báyìí mo fẹ́ ṣe nítorí bí àyè yìí ó lọ́lá tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ó yàtọ̀ fún bá ṣe ní àyè ìgbà míì wà ayé lè gbé ìjọsìn lọ síbi kan o dátorí pé kan bà ti stop kí ẹ fẹ́ ṣe àkárò nísìnyí ẹni tá káwọn bá ti sọ́bù nílé ní máa kàkọ̀ wọn ní mọ́sálásí káwọn bá ti sọ́bù nílé ṣẹ́gẹ́dì ní sí ilé kò sílẹ̀ ìfẹ́ àwọn kà sọ rí ọfẹ́ ṣe ìjọsìn yóò àbíkọ́ dé mọ́sálásí pìlẹ̀ èwo ni mọ́sálásí ẹ tuntun mọ́sálásí ìpìlẹ̀ gbogbo mọ́sálásí náà ìpìlẹ̀ ni Fatima yìí náà kí ló náà ìpìlẹ̀ tí wá náà rèé mọ́sálásí tí wà alìmì bóò ti ẹjẹ́ torí pé àwọn àfàgbà ni wọ́n ó wá ti tán àbọ̀rọ̀ síbẹ̀ ìjọsìn tó bá ti ní sí ayé tí ayé báyìí lágbọ́n sí ká yíò ó bọ̀ jẹ́ tí alẹ́ sọ̀rọ̀sánlá ló fà ìyẹnlẹ̀ ẹsìwó tí alẹ́ ẹ̀kíká gbogbo mọ́sálásí láti lè ṣe ohun tó bá ti jẹba masala alẹ́sẹ̀ ẹ̀tì káàkù ní masala sábàtíkì juma, so ìwá sí tàwí ìlú ẹ̀ lọ sí wípé ẹ masala sí tàbí wíjọ náà àwọn mẹ́ta iná ní àà ìkọjá lànà kéèkàn sí láwọn masala sí ẹ̀ta ẹ̀ olówà abdul àmọ́ kí wọ́n gbéra yà ní kó lọ bẹ́ sẹ̀ẹ́tì káàkù àbíkún lọ sí ní masala sí tuntun old mosque masala sí john tàbí glóde àti lè fílẹ̀mẹ̀ àti lọ pé ó ṣe bídá tó ní wọ́n lọ sí ti káfẹ́ látàdúgbò yìí ó wà lọ sí mọ́sálásí jọun àbí fánà kápẹ́ mọ́sálásí bí àpẹ́ náà ó wà lọ bẹ̀ kò sílẹ̀ kí ló dé ẹni tí káfẹ́ bá sí ń bẹ̀ wọn o àbọ̀ òfin ti ayò tó láwọn ẹni ọlọ́run ló kọ́ ẹni èsù ló kọ́ yìí ṣe mọ́sálásí tí ayé ẹni òsìlókọ sílẹ̀ iná ẹni òsìlókọ àwọn tó kọ́ yíò ẹni ọlọ́run ni wọ́n àánú ẹsẹ̀ ẹni ọlọ́run àwọn tó sì kọ́ mọ́sálásí fásitì iná ẹni ọlọ́run sílẹ̀ iná sì rẹ ẹni ọlọ́run èèyàn ní kọ́ mọ́sálásí àbíkọ́ jẹ́ ẹni ọlọ́run ni ẹni ọlọ́run ló kọ́ yíò náà so àwọn agbẹ́gbẹ́ tó kọ́ mọ́sálásí tó kọ́ sẹ́nu à ó ti di bídíà nìyẹn sọ́rọ̀ àdúrà rẹ̀ sí yóò àbíkọ́ díókè súnà kan tó ṣe olóòrùn gbàdúrà rẹ̀ òkè súnà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ general ń bẹ wọn lẹ́gbẹ̀ẹ́ poli àwọn kan bẹ́ẹ̀ mẹ́dì sí àwọn mí ìbẹ̀lẹ̀ àwọn tí ń ṣe àsàlátù àwọn ní òkè òní ibẹ̀ ni wọ́n ti sàdúà lọ́rin ibẹ̀ wọ́n ti sàdúà ni lọ́rin rí bóò ni lọ́rin ṣe rí táwọn olúwo orí aburú wo ní bẹ́ẹ̀ lọrin tí ò sí bẹ́ẹ̀ lónìí kọ́tù bẹ́ẹ̀ lọrin bẹ́ẹ̀lú yóò kúnná àbíwọ̀ ẹja lélú yìí ẹsílẹ̀kúnlé yìí lẹ́gbọ́lẹ̀ bá ní wọlé so wọ́n ṣe bídí alẹ́ yìí wọ́n ṣe ń bò mí náà wọ́n ò sì ló ṣẹ̀rí àrí lọrin wọ́n lẹ́ wọ́n lọ àwọn ṣẹ̀rí àrí apapọ̀ ní ọ̀sùn mẹ́rin nígbà tó fẹ́ gbé ìjọba ẹ̀sìn jòkó òkè sínú àti sàdúrà ta ló rán wọn bẹ́ẹ̀ bóòlù òkè sínú ṣe rí so ìjọ pé àwọn ẹni ọlọ́wọ́n pàdé mẹ́wọ́n fi sà wọ́n sàdúwà ń bẹ́ kò sọ ayé ẹbí mímọ́ ayé ò ní àti gbogbo ilẹ̀ yóò kù bákan náà ni so bídíà nìyẹn so tẹ́lẹ̀ máa dìlé fún ọ ní àdúrà kan àdúrà yíò wá dé o àbíkọ́ dé sóbí àwọn kan bẹ́ẹ̀ mẹ́rin sì yẹ́rì wọn yíò sẹ́lẹ̀ báyìí àwọn alásàlátù látọ̀nà ẹni wọn wá kìí sàrà lọrin ṣe pé lọrin pàtàkì gan nílẹ̀ Yorùbá gbogbo àwọn mọ́tò àwọn tó mọ́tò tàbí rí wọn bẹ́ àwọn ará ọ̀sùn àárín ma ń wá lọ́nà ọ̀sùn mẹ́wọ̀n fún àwọn àwọn asítàlà mọ́tò wá bọ́ọ̀sì ma ń gbé wá àwọn látara tó rí sírísì ẹgbẹ́ lọ òkè sóbi lulú alimi alimi gan fún tó sóbi rí wàláyé ẹbà mùsùlùmí mẹ́ ìsáadà tí wọ́n lo ìjáàbù àtàwọn àfá àwọn ọmọ tẹ́sùbà lọ mẹ́ẹ̀bá yíbọ́ mẹ́ ọ̀rọ̀ tọ́ wàláyé òkú sẹ́yí dí o so àdúrà yìí tó bá ṣe àyè báyìí lọ ti ṣe anẹ́bìlógún ọ̀tọ́kàlẹ̀ mọ́ nẹ́bílà yìí tó bá yàn àyè báyìí lọ ti yàn ọgbọ̀rọ̀pá nẹ́bìló tọ́kàlẹ̀ mọ́ sáàngẹ́jà rìn ìjẹmà so àwọn kẹta lè fi já súnà mọ̀lélé ó ti di mélòó tàdá kan ó ti márùn ó kẹ́ ọ̀kan ẹ̀rọ̀kan olókù ẹ̀hẹ́ ẹ̀sìn jàrí kèfíyà kẹfíyà báwo láti ṣe báwo láti ṣe a ẹ̀ṣẹ̀ náfílà yìí ẹwà ká ẹsẹ̀ sókè àníbì ló gbọ́rọ̀ sọ kẹfíyà nù ẹrẹ́kọ́nà ń gbàdúrà yóò ẹwà ṣe náfílà yóò ẹ kásẹ̀ kan rọ ni kẹfíyà nù gbogbo ara tí ẹ bá ń dá níbi ìjọsìn àníbì ló gbọ́rọ̀ dára mọ́ wa bá mi bá mẹ́rin náà ló fẹ́ yàn yóò yàn kan yóò kọlu gábásì yóò yàn kan yà yìí yóò yàn kan báyìí yóò kàn báyìí ọ̀nà mẹ́rin yóò yàn sí tálọ́jọ́ yàn bẹ́ẹ̀ bọ́ bá sáàdúrà yìí ojú ọgbùn kèbí yánu anẹ́bì ni o ojú gbogbo gbogbo tí ń bọ́n ń ṣe kèé jọra wọn ẹwà tó olúdí kèé jọra gbogbo ríndì ti gbogbo amọ́ kí láyé ríndì wa ìmọ̀ jọra wọn àbí ìjọra wọn wàláì gbogbo ríndì tàbí kí gbogbo ayé kọ́dà lamẹ́ríkà bákan láti jọ kí ríndì wa àkúfà àwọn jàbátá làwọn máa ń ṣe ẹ̀rọ kan àwọn gbogbo ayé ṣẹ́gbẹ́lọ́rọ̀ tí wọ́n ní sí yìí tí a máa fi lè ṣe bíbí àkúkúrù ní lọ́nà àjàbàtà ní sí gbogbo ayé pátápátá káàkiri ni wọ́n tó kí wọ́n sí kábàrà méje níbo ní ríndì àwọn sì ní súnà ní ẹyọ kan ní súnà lọ́dọ̀ àwọn àjàbàtà tọ̀ ajẹ́ pé gbogbo àwọn tó ṣe méje òkú ni wọ́n ṣe bídíà wà bídíà tún ìsúkọ́ tó tó gbogbo ayé ayé máa ń ṣe lákà iná rí bá àwọn ẹ̀yìn nìkan máa kú mú sí báyìí ayé máa ń ṣe lákà iná rí kèfíyà bá sí máa ń kí ìdí bá kàlá sí máa ń kí ẹwọ mọ̀lú dáwọn ẹwọ́n sí kéjọ ra wọn àwọn àmì àṣà kùránì wọ́n tún kọrin wọ́n tún jó àwọn àmì òní kọrin àbí so anẹ́bì ni ó kọ wa ní ẹ̀sìn agbọ́rọ̀ sí ẹ̀sìn wa bánà ti ṣe yẹ ló fa eh, Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu olófin takó àwọn tí wọ́n ṣe díkìrí jẹ̀mọ́ ìyọ̀ ọ̀nà tágbà ṣe díkìrí ẹ ló tapò kìí ṣe gbólóhùn tí wọ́n wúlẹ̀ ló tapò tó kí wọ́n ṣe ní jẹ̀mọ́ àìsí díkìrí jẹ̀mọ́ àwọn kan súnà Nabi sallallahu alaihi wasallam alìbìdáàmà alákọ̀ọ́kọ́ asábàb ìdí gbogbo dídáwárí fi ṣe ìjọsìn ìjọsìn kan gbogbo ọ̀jẹ́ bí àlẹ́bì ló ní ká fi pàtó ní bíẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì anáwò àwọn aljins gbogbo ìjọsìn tá bá àsìkò tẹ́ẹ̀sì àtúbá ìlọsì gaba yìí anábì ní sọ fún ọ ẹlẹ́ẹ̀kẹrin alẹ́adà òǹkà mélòó lọ sí anábì ní sọ fún ọ ẹlẹ́ẹ̀karùn ẹ̀hẹ́n almakan àìbá ilẹ̀ ti ṣe ẹlẹ́ẹ̀kẹfà ni kàìfíyà ṣúlé ní àlàyé táwọn afáà sí láti lè gbé na afẹ́ bọ́ síbi wà ma'rifatu dinil islam olókù níbi nǹkan alákọ̀ọ́kọ́ta ń sàlàyé lọ níbi ọ̀rọ̀ sheikh ìkàmọ̀ ọ̀rọ̀ ìsìkàmọ̀ islam ọ̀pọ̀lọpọ̀ tá ti sàlàyé pa súnà yóò ti jágbàgbọ́ ìtàkùn islam àmọ́ká tó lọ rẹ̀ nítorí àsìkò tá wáyé àwọn kankan tí tó bá ipé ma ń wá láwọn àsìkò sásìkò kan ni táwọn àsìkò bá ti mọ̀ ojúṣe wa ní asàlàyé kí ni ìdí nítorí pé ojoojúmọ́ ojoojúmọ́ láàrin ń gbọ́ súnà yìí ojoojúmọ́ ayé so ẹ máa rẹ̀ lómi yóò náà ti gbọ́ súnà yìí yóò máa sọ sí hálùkọ́ àwọn afá súnà tó bá dásìkò mọ̀lúdí àwọn aṣọ pa mọ̀lúdí lówó nígbà kọ́kọ́ tí ẹ̀ olóòtú sí mọ̀lúdí lé wọn lọ́wọ́ tó lọ bára sí bẹ́ẹ̀ sì ni mọ̀lúdí ó lágbàgbà o bí bàbá rẹ bá jẹ́ mùkádàmù tó bá ní ọ̀pọ̀ wọ́sìn fi jíà ọ̀fẹ́rẹ́ntì àti tẹ́ntì ọ̀fẹ́rẹ́ntì ọ̀sìn ní níbi wọ́n lọ nílẹ̀ yìí bàbá rẹ̀ wá nítọ̀ Abdullahi orí náà mo rí bí ọdún yìí bá ti máa ń ṣe o a ní káwọn ni èrí lẹ́lẹ́lẹ́fẹ́ lò bá ti máa ń lò ọtí mọ̀tẹ́lẹ̀ àkàlẹ́fẹ́ wọn ni àmọ́ tẹ́ ìtọ́ fún àwọn tó yóò tó pọ̀ díẹ̀ lákòdí inú kún àtàwọn àdékò alájẹ́ lásọ́lọ́ níwà rí ilé pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kí sọ rí fóònù ẹ̀dàkùn ẹni ló eré ilẹ̀ bí fún olùdó lónìí ìsìn ní fún intẹ́ntì tí ayọ̀ kan ìsìn ní fún tí ò àmọ́kọ́ ọlọ́run gbogbo súnà yìí bàbá rẹ̀ wọ́n ń lo eré rẹ̀ fún olúdí tí ààrẹ tẹ́jẹ̀ náà tó wọ́n ló kèyí ọtó náà nù kò sọ́ọ̀ tí mọ̀ pa burú ní olúdí náà nù torí pé tó dájú ni pé àgbẹ́gbẹ̀rẹ̀ fún wá nísìnyí ìmọ̀ ń bí àwọn ẹ̀sùn nínú àwọn ẹ̀mí bídíà mú ẹgbẹ́ ká máa pẹ̀lú wa ó ń láti lé mú wá lórí bí àwọn èèyàn bídíà ìtọ́nà òfẹ́ lò náà bọ́nà òsè fi ọtí tí ò lè nínú yìí tí ó yìí dẹ́sì náà ní tọ́lọ̀ òun fẹ́rẹ̀ ní kíni tọ̀ kí wọ́n ní bàbá kó wá sọ ilé rẹ̀ àbí ìyá rẹ̀ ó wá nítọ̀ ní yàrá méjì ọkùnrin yàrá méjì nínú ilé rẹ̀ ìyá rẹ̀ tó bá ń fọ́ mẹ́ fi dáhùn ẹ̀lọ́ kí lẹ́mọ̀ ta mẹ́ yàrá kan sí ni àmú tí àmú bíà yàrá

títàrà àfá máa fi sọ pé ó léwu jù síná lọ kèése rí pé sẹ́pínà kàbá ìrìn síná wà kèése rí pé ó dépò ṣíríkì àbó dépò kúfùrù láwọn àfá àfi ní bídí ó lè jù síná lọ kèése torí ẹ̀ wọ́n ní bídí à èyàn kí túbá bẹ́ẹ̀ èyí ó kí n tọ́ èyí ó ṣe bíbí àtán kó wá sọ àforíjì abẹ́tìmá ṣe síná ẹgbẹ́má ń jálè ó lè ṣe kìí ẹ̀tán wà ní ọmọ ọba ọkùsàrùn ẹ̀rọ ìrẹsìmá ó tó àforíjì rẹ̀ wálẹ̀ kọ́dá àwọn aláàdúgbò wà láwọn ẹni mọ̀bẹ̀ lọ́rọ̀ fún akọkùnrin ìdálé èèyàn kò tẹbálẹ́bí ń pààyí wàláyé ní máa ń jẹ́ olè fún yín kìí sí pààrún jẹ́ ẹwọ kan tó bá kùnlẹ̀ ní pé ọtí tí máa mú ọlọ́mọta sàánú rẹ̀ wọ́n mọ̀ sàdọ́ àmú ìwọ́ rí ní náà ti sàdọ́ àmú kádàmù àdúgbò yìí ọlọ́run àwọn bàbá yìí o ọlọ́run ní ṣe láṣe máa o ẹsẹ̀ láṣe pẹ́ o ẹbí lọ́mọ lọ́wọ́ ṣẹ́ rí ní táwọn àfáà fi sọ pé ó burú sí lọ́lọ́ nìyẹn sínà ẹni tí ń ṣe náà púpọ̀ dáa àwọn èèyàn náà púpọ̀ dáa ẹni kan sí máa ṣe sínà púpọ̀ sínà ọdún yìí ayẹyẹ sínà ọdún wá tọdún yìí tàbẹ́ṣe nílọrin ní odé ṣèlú mi olúlóbi 32 years tàbí lè sínà ìbọ̀ abẹ́ṣe alifáàtì rẹ̀ a sì náà tán ṣe 33 mòlúdí wọ́n tún wá kọ báyìí ilé ìlú 33 sọ fún orílẹ̀-èdè bẹ́ẹ̀ sì ni wọ́n ti ní ẹsẹ̀ in tí ó jẹ́ kí wọ́n ṣe é mọ́ wọ́n ti pé tó bá ṣe ọlọ́lẹ̀ díyà jọ tó rá nẹ́bí ni kullu bid'atin dalalah wa kullu dalalatin iná wọ́n ti gbọ́ ilọ bẹ́ẹ̀ so ọlọ́wọ́ ni wa ta'awanu ala al-birri wa taqwa wa la ta'awanu ala al-ithmi

ṣe bá nísìnyí ẹlòmí náà tó ń lè lọ bá ọgbọ́nà but ilẹ̀ abúlẹ́lẹ̀ máa ń lo ọmọ yìí nìna ọmọ àṣìlẹ̀ ó ti yóò ti àbúyàbá sálákí ní nípa ọmọ ọdún àtẹ́lẹ́wà last year ojú agbọ́n sàdọ́ àkọ́kọ́ wọn kọ́ ní ọ́ ó wá lè kọ́ náà sẹ́ǹsì pé ẹnì kéjẹ́ tọ́lọ́bà ìmìnà wọn gbọ́ bídíà ó lè tó bá ní alẹ́mì ah, ní kúlù bídí àti ah, ìmọ̀kúnlẹ̀ tó bá wọn náà sáàmù ní ọ̀nà òfin jí mí o sọ́gbà ní lẹ́sì àwọn òdúgbà láì wọ́n jọ wá káńsù ọ̀nà àbíkọ́ lọ máa ṣe jìnà jìnà wọ́n gbé ewu aburú wọ́n gbé kó ládùúgbò yìí nù ṣìyẹ ló fà láti sọ látara tó tó mọ̀ ní yí àwọn èèyàn sí ẹni tí ọlọ́run bá fẹ́ ṣàánú yóò ṣàánú látara àlàyé tà ń ṣe ẹni bá fẹ́ ṣe rí ibú fúnra ẹ̀ tí wọ́n àgbápò àgbápò yóò fi lójú páálí látara ẹ̀ta àlàyé tà ń ṣe ni ọjọ́ bí àdúgbà Muhammad sallallahu alaihi wasallam ó ti gbajúmọ̀ bí ó gbajúmọ̀ débi pé ó ti wá nira fún wa ká sọ pé ọjọ́ bí ànábì kò sí lára ẹ̀sìn ó nira púpọ̀ ẹ gbọ́ táwọn èyí wí wàláì ó nira last two years pásítọ̀ Kúmíyì nígbà tó náà sọ òdodo fáwọn Christian ó nira fún wọn ó ní ọdún Christmas tá ń ọdụ ọdún ni ọdún òsà ni ó ní kò sínú báyìí ẹ̀rì tàwọ́lá wọ́n fẹ̀lẹ̀ ní wèrè ni kèyí wèrè ọ̀gá iná rẹ̀ ara wọn wòlí iná rẹ̀ ní wájú tí lè fi wòlí mọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó nìtàn kò bẹ̀rẹ̀ lójú ayé àwọn sọ̀hábà gbogbo àwọn ọmọ mọ́lìkì àbú ànífà àwọn ọmọ tẹ́ jẹ́ mọ̀lú láyé wọn òun lẹ̀ lé fi wá lọ́bi tí àwọn àbú ànífà ẹlọ́pàá wọ́n ti sọ̀rọ̀ mọ̀lúdí ẹ̀ ní rí bẹ́ẹ̀ afẹ́wo ọ̀rọ̀ tí àbú àmọ́ mọ́lìkì sọ̀rọ̀ mọ̀lúdí ẹ̀ ní rí bẹ́ẹ̀ lẹ́yìn táwọn lẹ́yìn ti lọ tán so ẹwọ bàndírì bàbí ìgbà di pé ẹ̀gọ́ pé ní humanism kí ni ká máa pè ìmọ̀ ìjọ àwọn oṣù àwọn kàdíríà kẹmọ́ pé bàdírì nílù kí ni ká máa pè general name nílù gbogbo tẹ́ bá ti ń lù ó kọ tó parọ́pọ̀ lúlù ló parọ́pọ̀ lúlù tó lúlù lórí pé ní ìlú ìta ń lù ọ̀tí jàre lúlù ló parọ́pọ̀ àṣà ní pèrè lù ẹ̀yìn náà mọ́ lù wẹ́dá wàláì ma ń káyé sí láàkẹ́ pè bàndì nílù kí ni káwà pè bẹ̀m̀bẹ́ bẹ̀m̀bẹ́ ó kọ tí ẹnu àmọ́ kí lápò náà ìlú ni ó mẹ́lé ó kọ tí ẹnu kí lẹ́pò náà sáká àkọ́ ó kọ tí ẹnu gangan tí ẹ àti bẹ̀bẹ̀ lọ so bàndìrì wàláì láàrin ó nítàn gbogbo tí bàndírì tó wọ̀ lọ nísì kò tó 50 years tó wá sí ẹwọ́ tó wá nínú ẹgbẹ́ pé ẹwọ́ tí ó ti wá dàpọ̀ mọ́ ìlú ẹ̀sìn wọ́n ti sọ́ ìlú ẹ̀sìn ní ọba ti rí bàndírì lọ ọjọ́ yìí kọ́lá kẹwọ kóòtù kẹwọ tó kẹ tó ké bẹ̀ntigọ́n kẹbẹ̀tì kó bàndírì lọ ah, àwọn àfáà yìí àwọn tó ríta tó wọ́n ti bàndì ìtẹ́lẹ́ rí lọ́wọ́ yóò sọ pé àfáà ní bàndì ilẹ̀ kó lọ́wọ́ yìí ní sísí rẹ̀ ẹ̀sì ń tara yín ẹ̀sì tó jáàzì lẹ́sì bàndì ìrísì jáàzì jáàzì àwọn elélu táwọn òbí lò mọ́ onáni ti bàndì ìrísì abẹ́ ìfúnra sí ọba èyí náà yóò dà fún ọ ìlú náà ló chọ́ọ̀chì ẹ má jà tara wa mọ́ àfáà ń dá àmì ìdásàláti ìdásàláti ló mú ló mú bàtí wọlẹ̀ nígbà tó sì mú wọlẹ̀ tó wọlẹ̀ yìí wọ́n láwọn afá sọ̀rọ̀ yọ náà wọ́n láwọn afá sọ̀rọ̀ pé olókún gbé lùwá sí ọmọ ìlú olókún gbé wá afá sọ̀rọ̀ káláwá sọ̀rọ̀ náà kama sọ kama sọ kama sọ kama sọ kama sọ kama sọ yóò bá wọ́n ní iṣu atẹnumọ́ràn gẹ́gẹ́gẹ́ yìí kìbá ti jóná kára bá ibá ń tẹnu ẹ̀ tó ìdò ní bí i bá ń lú ojú tìbà tí so mo ní tàn sọ yìí sí wà láì onítàn ó ní gọ́tọ́ wọ̀ lọ́rin náà ó wá ti di pé wọ́n àwọn ti wá fún alẹ́tìrà fún wọ́n lábá Chris Dick ó ní gbogbo ẹgbà o sí mo lúdí Muhammad ìtọ́lọ́wọ́ se mú rẹ̀

lásánàt wàláàrọ̀ rí wàláìlàbí àdísìnú kò sí sánàtì pé ẹni tó gbọ́ lẹ́nu agbákìrì tọ̀ ibi tí àwọn láti wá rí tí àwọn àdísì ẹmọ akáàkiri ni yẹnu bí tí àwọn súnfínà ló sàkúlétì ní ẹlẹ́gbọ̀n rí sọjọ́ bí ànẹ́bí bó ṣe dá tóun bó tún gbọ́ létí pé àwọn sọjọ́ bí ànẹ́bí àwọn sọjọ́ ànẹ́bí ànẹ́bí wàláì abúláńlá ni àwọn tí àsọ ìbàjẹ́ tí ń bẹ́ bẹ́ kò sí tó kàn wá àwọn ìbílí o ní tí ò bá dábẹ̀ ní ẹsọ àbí òun gẹ́gẹ́ onípìlẹ̀ wọn lẹ́gbọ́n tó ti bá dábẹ̀ òun náà ò nípìlẹ̀ ẹnu ẹ̀sìn so to káàrò ní tó bá sì nípìlẹ̀ ẹnu ẹ̀sìn lámọ́ ń sọ tí ò dánú ẹ̀ lẹ́lá tó kọ́ nínú sí ó nípìlẹ̀ ẹnu ẹ̀sìn ẹnìkan ò ní kẹ́ in tí ò bá dábílé látúkọ́ ní ọmọ sọ mẹ́ náà a ní pẹ́pọ̀ ní ọjọ́ bí àtẹ́bì yìí kásọ̀mọ̀ kókò dáná ni àwọn nkátà àwọn àásìfán aláwọn ọkọ̀ kan tó rá ibi ọ̀pọ̀lọpọ̀ wa ó láká ìníwá olóyè sí níwá onímọ̀ sí níwá àwọn ọ̀rọ̀ tó já sí pé tàbá ń sọ fún ẹlòmíì náà yóò mọ̀ rí sí sí kò ní ìdíkéwú rẹpẹtẹ mòlúdì bẹ́ẹ̀ bá kéwú mi ọba tíra mi títí ọba tíra nílọrin nù sọ ìbò àríwá kọ́ ọmọ nàìjíríà làwọn mi títí gbogbo tí ó bá ké tí ó ti láwọn pọ́ẹ̀tì lọ́wọ́ wà láìláàrí lójú àwọn èèyàn wọ́n mọ̀ ní káfà mẹ́rin wà ní lánàá ní

àwọn tí wọ́n ń ṣe lọ́nì kan mú bí tí ó sàtọ́ra bí jáde náà nìyàrí wà tí òjò ra wọn àkọ́kọ́ ẹjá kọ́ lọ yìí pé ọjọ́ náà bí ànábì gẹ̀gẹ̀ ẹgbẹ́ tó máa sọjú ọ̀bí èèyàn ẹni tó máa ṣe tó bá lọ sí birthday òun ní 28 June gbogbo ẹgbẹ́ pé wọ́n bí ní June 28 yàbí date wọ́n bí ànábì kò sí àfá ọ̀run tó lè rí ẹ̀rí fìrìlẹ̀ ṣe pé ìtàkùn lẹ́rí nínú Islam kìí ṣe pé mọ́rí tíra o àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ bí fún ànábì ànábì ló fìrìlẹ̀ fún wa agbọ̀rọ̀ nínú tíra hadithu tí ànábì ò ní wọ́n bí Monday eré wọn bí hadithi ọjọ́ mọ́dé wọn bí ànábì àmọ́dé ti wo monday 29 inú oṣù wo ànábì òsọ̀yàn ó kà nábì monday ni àmọ́ kò sí ẹ̀rí tó dájú tó wọ́n bí ànábì ní 12 rọ̀bílẹ̀ awal kò sí ẹ̀rí kankan tó sọ báyìí àwọn àfáà tí wọ́n máa kọ ìtàn wọ́n yapa lérí déètì tán bí alẹ́ Muhammad àwọn kan ní wọ́n bí alẹ́ nínú ọmọbọ́n ara wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ bí ìyá bá sì wà ọ́dọ̀ àwọn àfáà àwa wò pé èwo ni ọ̀rọ̀ nẹ́bí support láàmù àbáwọn sọ̀hábà táà mọ̀ pé tán bá ti ń sọ àwọn ìgbàgbọ́ pé wọ́n gbọ́rọ́dọ̀ ànẹ́bì ni àwọn gbogbo sọ àwọn kan ní abí anábì ní ọmọdán àwọn kan ní wọ́n jẹ́ àbúrò abí anábì ẹni tó rẹ̀ fi ilẹ̀ fún anísí wọ́n àwọn ìta mú mẹ́ abákòsí tó kíntó méjì bí èyún ni àwọn kan ní wọ́n bí anábì ní rọ̀bílẹ̀ àwọn àwọn tó nẹ́bí rọ̀bílẹ̀ àwọn tó wá sọ rọ̀bílẹ̀ àwọn ni wọ́n pọ̀ ní bí ọjọ́ kẹjọ inú ọ̀bílá awal àwọn fẹ́nà bí ànẹ́bì ọjọ́ kejìlá ọ̀bílá awal àwọn fẹ́nà bí ànẹ́bì ọjọ́ kejìdínlógún ọ̀bílá awal àwọn fẹ́nà bí ànẹ́bì ọjọ́ kejìdínlógún ọ̀bílá awal ọ̀bílá awal ní sí owó tó mẹ́rin èwo ni ká múnú rẹ̀ èwo ni kámúnú rẹ̀ so kò sẹ́ni tó mọjọ́ tábí ànábì kàlásì kókó ọ̀rọ̀ kò sí ẹni tó lè fi dí rẹ̀ ilẹ̀ òtù pé tí ó prúfẹ̀ fún bí ànábì ní 12 eh, of mahara ọ̀bìnrin eh, awal kò sẹ́ni tó lè fi rẹ̀ amórinlẹ̀ lè tí ò sí ìjàpá bẹ́ ọjọ́ tàbí 12 ọ̀bìnrin awal ọjọ́ kejìlá rọ̀bílà awal ó ṣe déédé ọjọ́ táwọn yẹn máa ń ṣe ọjọ́ bí ànábì eléyìí ń lẹ́rẹ́ ó rọrùn káwọn yẹn mọ yọ́ká náà bí kú ó rọrùn kò rọrùn kí wọ́n mọjọ́ tí wọ́n bí torí gbàtọ́ bí ànábì mú e kádẹ́ẹ̀tì àwọn àbájúwá ń sì tábàkà bàbá ẹlẹ́ẹ̀kẹ́rin ṣẹgbẹ́ àsìkò jẹ́ fún àsìkò tí wọ́n tí ní ọ̀sọ́dà náà bí àwọn bàbá tí wá bọ́bá ti bàbá ti ẹ náà bí ẹlẹ́ẹ̀kẹrin eh bàbá tàbí náà kò mọ́jọ́ tí wọ́n bí kí ni wọ́n sọ ah ọjọ́ tí bàlú jẹ́ alábí ọ̀pọ̀lọpọ̀ wá dé jìdé ọ̀nà bú dé ti bá rẹ̀ ni láàwọ́ tí a bá wà iná bá iná se mọ̀ iná wọ́n bú dé ti bọ́wọ́lọpọ̀ iná ni bàtà bí àlí ọjọ́ ọdún bàlú jáun ò lábí ní ó wá já òun ní wọ́n àdúgbò ìrúwà tó já bí gbàwó sígbàwó ṣẹ̀rẹ́ ní mọ́ yóò nígbà pípà bí jáàbí gbàwó sígbàwó wọ́n dárí mọ́kà dépò pẹ́lá bí ọ ẹ̀yọ́ kà mọ́ pé ẹja mú sí ìbò nítòsí yà iná àwọn oní ayọ́ ọba kẹrìnlá bí ọ kò sí dé ti gbàun so ká mọ́ alánà bí gẹ̀gẹ̀ ohun bí wọ́n ti dìnà tó ṣùgbà yẹn tó má nígbà bí ànẹ́bí ìdẹ́mọ̀ rí bí ìtẹ̀tọ́lọ́lá bí i àmì ìfẹ́ ọdún ilé wọn bí ànábì nítorí pé ìṣẹ́ tó ṣẹlẹ̀ lásìkò yẹn lásìkò tí wọ́n já kàábà lógun àwọn tí wọ́n gun erin àsìkò yẹn náà bí ànábì so wọ́n bíbí ànábì ó sì yàtọ̀ ká ní bíbí ànábì ó bá yàtọ̀ ni sẹ́gẹ́tìsìn bíbí rẹ̀ bá yàtọ̀ ni wọ́n mọ̀ jọ náà pé ẹ́ àbí ọmọ kan lónìí ó létí lọ wáyé ni ànábì ò létí lọ wáyé lọ́ni o ó sán bàǹtẹ́ wá lẹ́ni bàǹtẹ́ ó sì jáde náà rẹ̀ rẹ̀ ìrọ̀ ni ànábì sọ bàǹtẹ́ wáyé ó dábẹ́ wáyé ó dábẹ́ wáyé mọ́ se bẹ́ẹ̀dẹ́ gbogbo àwọn gín ṣubú <laughs> gbogbo àwọn léyìí àwọn kìtàbù ráàsì ni kìí ṣe kìtàbù sọ kò sínú tíra àmọ́ ìgbàtánàbí ikú gbogbo ayé mọ̀ pé fún ìyànkú so wọ́n sì kọ̀ǹkan gbà náà so èyí tó rìnlẹ̀ ní pé àwọn sọ̀ábà ó mọ̀jọ́ tánàbí kú ó ní òjò sí ìyapa nípa ọjọ́ tánàbí kú so gbogbo ẹgbẹ́ sọjọ́ bí ànẹ́bì sọjọ́ bí ànẹ́bì ní ṣe ni àbí iye ní òkú ànẹ́bì padà káàtẹ̀ wá ní pé àwọn tí wọ́n mú 12 Robin awal kálàwọn ni wọ́n ráìdì pọ̀jọ́ tó wọ́n bí irun ok ó wá ní ọ̀pẹ́ ọjọ́ tó wọ́n bí àtọjọ́ tó kú ó ṣe dédé nù bàbá rẹ̀ january 7 náà bí àbí bàbá wọn kò ṣe kó kí ó tún kú ní sí tó bá jí january 7 ní tọba rántí ìdùnnú ní wà lọ́kàn rẹ̀ ní àìbànújẹ́ ṣe bẹ́ẹ̀ bí rẹ̀ lọ́rán tí ni àbúgbà tó kú ẹ̀tẹ́rì ẹbá pé ilé ìran ọlọ́run sàmọ̀nà wa so déètì ẹ̀rọ̀nkì nítàmù pé kèsẹ̀ sínú ẹlẹ́ẹ̀kejì ìgbàlápá fẹ́sẹ̀ tó bí ànẹ́bí tá a bá ti skálò skálẹ́sì ni kò sí nǹkan mí bẹ́ẹ̀ àbí túra wa jẹ́ 12 rọ̀bílà awọ́ nìkan ní gbogbo ayó sí ẹnìkan tó ní máa dáa tí ẹ̀ se mọ́ nítọ́gbọ̀n pé tẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ mọ̀lúdà mẹ́jọ́ àlẹ́bí tẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ wọ́n máa wẹ̀ tẹ́ẹ̀sẹ̀ pé fúlù ní kí bàbá yẹn bàbá yẹn ẹgbẹ́ àwọn kan máa ń ṣe ọjọ́ ìbí bàbá wọn àbí tó kẹ́ bá wọn ṣe birthday tí bàbá wọn á kú náà ó tó máa ṣe àbí bàbá ò ti ẹ̀kú náà ẹ̀gbọ́n ó ṣe tiẹ̀ nínú oṣù January wọ́n ní kí lẹ́ẹ̀ ṣe tẹ́ pé wọ́n tẹ́ pamọ́ èèyàn ní sọ́yọ́ bàbá mi ni àbúrò ti jẹ́ wọ́n ní March èwọ́n ah, lẹ́tọ́ sí ẹlẹ́yẹ́ ẹsẹ̀ kẹjọ ní ìyà èmi ni ẹgbẹ́ mi lọ́jọ́ bí ìdínà sí ti àfẹ́ ni bàbá yìí yàtọ̀ ẹgbẹ́ ni wọ́n bèèrè lówé bàbá yìí bàbá bèèrè ni ìdí wọ́n bèèrè lò sẹ́mọ̀ pé fúlù ní àbúrò kẹta náà ó náà ti ọkọ rẹ̀ ní june sí o sí tí mọ́sálásí kọ̀kan wá fi ń sọjọ́ bí ànẹ́bí ti ẹ̀ lọ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbí kò bá kò bá dáká ìmú ọdún àwẹ̀ gan-an àtọ́dún léyá ọjọ́ kan àmọ́ ṣe tọ́ ẹlẹ́kùn mọ́sálásí ti àwọn olókè odò ọdún àwẹ̀ tí wọ́n ọdún oṣù tí ń bọ̀ <laughs> ní o àwọn kírísẹ̀

ẹ̀kan lẹ́sì sí kò sí ṣeéṣe fún mẹ́láyé báyìí ẹ̀lẹ́ kò sí sílẹ̀ kan mọ́ ẹ̀lẹ́ nínú sí tó lẹ́lẹ́ kọ́pẹ́ẹ̀tì pé tẹ́lá fọ́lọ́ wọ́n fẹ́ máa gẹ́ẹ̀tù àmì kìíní yóò ẹjá sílẹ̀ kan yóò bí ó bá àná sí ẹ̀ pé ẹjá sí báyìí àwọn tí wọ́n rìn kan bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní ó pa àwọn àtúnwà ní tàbá wá kìíní tí wọ́n àwọn èyí tẹ gbowó tí wọ́n tó dá àwọn pàmàlú ní jọ méje wéèṣe jọ méje ọjọ́ bí gbogbo lẹ́yìn náà wà láìlà àbí ìránu ní so ó ti di point méjì tí enílà káyọ̀ obìnrin pé ìránu lẹ́sẹ̀ ní olúbí ànẹ́bì kìí sí ẹ̀sìn rárá ẹlẹ́ẹ̀kẹta ìkánà àwọn àfá wa wọ́n ní christian tánà jọ ń ṣiṣẹ́ pọ̀ ó ní àfáà wọn bèèrè kí nìkan lọ́wọ́ yín ó nípa àwọn ọdún yìí dẹ̀mọ́ sí náà ni wọ́n ní ọdún wàwẹ̀ yìí àtọ́dún lé yàtọ̀ ẹran ẹ máa ń ṣe ní ìdí bọ̀lùbọ̀lù bí stadium ni sí stadium bẹ láti pàdánù náà ni ìbéèrè tó sì lákàyè bá tó jẹ́ kí gbogbo kí ló dédé ẹ̀mọ́ ṣe mọ̀lúdù ní ẹ̀dì kẹwa ṣe ẹ̀dì kẹwa yẹn lọ́fílà kẹsì kó mẹ́ tí wọ́n ń gba stẹ́dọ̀mù lọ òótọ́ náà ni kìí sẹ́sì náà ni ṣe wá ráwọn alásàlá mo ráwọn mo mẹ́fẹ́ pé mọ̀lúdù márùn ni kìí sábà ráwọn owó bùkádà mọ́ wáyé pàtàkì sí súfí mọ̀lúdù márùn yóò sí òun ni ìmọ̀ mọ́sálásí ó sì burú ó lẹ́nu mọ́sálásí gan yóò sì mọ́sálásí àmọ́ ṣe sáwíyà nínú mọ́sálásí yóò sì sáwíyà ọkùnrin ó láwọn alásàlátú ọkùnrin yóò sì alásàlátú ọkùnrin alásàlátú obìnrin ó sì lè kéwú lókè yóò sì lè kéwú mòlúbì márùn-ún aláìlàzín wà mo lè jú ìrẹ̀ fún ọrẹ́ jiyàn àwọn ti káńsù rẹ̀ dé márùn-ún nìkan yóò àmọ́ fọ́nà sí kó tó lọ́wọ́lé ìtàn yóò pẹ̀ díẹ̀ òun ṣe ipò ní bẹ́ẹ̀ bá tó parí àwẹ̀ òun fòfò pé ìwò ní jẹ́ pé àìsí lẹ́yàwẹ̀ wọ́n ti sèbú lẹ́yàwẹ̀ ní sí àwọn àdí tí òbí yẹ kí yọ bá wọn pa ọkọ̀ sí mọ̀lúdí ní tọ́ tàbá ṣe mọ̀lúdí èwo tó ní kálọ́dún ni èwo tó ní àyà alága àbútẹ́mẹ́lòpù owó tààrí sáàkọ́ bàbá ń ṣe lọ́nchí àwọn àṣẹ lọ́nchí owó olúta àrin lọ́dọọdún táà dẹ́lẹ́lọ́pù yìí àpótálé ń lọ àpọ́lọ́n àpàlẹ́mì ní lọ láìlá ẹnìkan lọ́lọ́jẹ́ ìtọ́fisì láká inú òun kà wọnúlé àwọn àfáà tẹ́mọ́ pé àwọn olùdí ló wọnúlé àfáà ó ń tíátà ị yàrá ilẹ̀ rí àfá àwọn rí láyéláyéláyé mi òun sọ wà ní èmi tó kọ́ ẹ̀ẹ́lẹ́ pẹ̀lú ìgbà mọ́ ẹwà sílé àwọn gan ilé wa tó báyìí àwọn bá ti kọ́ ní mọ́yí láti mọ̀lúdí mú fọ́nà múra èmi mẹ́jẹ́ pé ló fi gbogbo ó kọ́ lé ọlọ́ yẹ gbọ́n o ó sì wọ́n sì mọ̀ gbóná yí wọ́n máa fẹ́ àwọn àbátarabatamata èyí tí báyẹ̀ náà wọ́n náà egbówó ó lè gbà ọlọ́run jẹ ẹ̀gbọ́n sòmòlúdí ò sí lára ẹ̀sì tó bá jẹ́ pé torí pa sàfẹ́kọ̀ ànẹ́bì ó lábí sòmòlúdí àwọn tí wọ́n sàfẹ́kọ̀ ànẹ́bì tó yẹ kó kálá jù àwọn tí wọ́n rí ní sẹ́jọ́ jẹ́ sẹ́jọ́ mú wọ́n rí pé kò bá mú kò sí lára àsọ́lẹ̀ta náà bí sọ fáwọn kò tí ẹ̀fẹ́ ìjọ ẹ̀sìn ànẹ́bì orílẹ̀ bí kíso àbàkan sí láyé àtàwọn tán pẹ́ láyé mú wọn òsè rí ọmọ ànẹ́bì fún ààrẹ òsè àná mọ́jà àti tàwọn kan rárí lọ́dọ̀ yìí mọ́lúdì mọ́jà àti tàrí ṣe ti mọ́lì kí ni wàláì kọlọ̀run ó sànà wa àwọn ṣíà ni wọ́n gbé wá àwọn súfí wá fẹ́ lójú àwọn yọ́nà jẹ torí súfí gbogbo sí ayé wọn bó ṣe máa báyẹ̀ lójú ni so àwọn agbínà ọ̀nà ìlélẹ́yìn lọ́fẹ́ ṣe mọ̀lúdì ọ̀rọ̀ ìbọn bá ti jẹ ẹ̀yìn tó bá ti jẹ ọgbẹ̀ dáadáa tọ́ lórí wọn wọn tó pí ọmọ láyé sí mọ̀lúdí ẹ̀yìn kí èsì wọn bá tó bá ti jẹ ẹ̀yìn gẹ̀tán tí wọ́n tó pè sí ẹ̀sì ní ìgbà náà wọ́n fún gbọ́rọ̀ lọ́wọ́ pè yí kọ́lá wọn lè á pè ní wọ́n láwọn pè àwọn òfúwé káfẹ́ dí ọgbẹ́ lẹ́nu àwọn àfihàn jólè wọ́n wé láàrín fún yí láàrín tí ò wọlé ọba gbogbo wọn àti wà wọlé ọba tí ò wà wọlé ọba láàrin fèkì ni kò sẹ́ tí ò lè àwọn láàrin àwọn ẹgbẹ́ láàrin àìlẹ́ kò sí kẹta wọ́n wé láàrin wọ́n sì wé báyìí wọ́n sì gbó lọ́ọ̀tọ̀ láàrin dáàrí orí dáàwé yìí ká tó wé ẹfún ẹgbẹ́ àwọn ẹnìkan ní sàsàlá tún bẹ́ ó wá fẹ́ kú àwọn ìrọ̀jọ́ ó wá sa tó jábàlá bá bẹ́ ó lò fẹ́ bí láwàlẹ́ fún wa fún wọn lóye ìyá ìwà pè wá ó pè mí náà mo náà lájá afẹ́fẹ́ gba yín lójú ni ó dá fọ́nà àwọn bàbọ̀ lọ́wọ́ mi mo náà olólùlọ́lẹ̀ ni kọ́dà wọn lọ́rọ̀ asọ́tá lò fún àwọn ẹ̀mọ̀ wo ó fẹ́ gba yín lójú ni ó bá ti jẹ́ òun á kó fún ẹ̀yàn lọ wàtọ́fẹ́ lára fara já káwọ́ láàrin fàlájá yìí wọ́n má jáde láwọn fàlájá wá lọ gbé kìníwá pálí àwọn tọ́tẹ̀lẹ̀ wá wọ́n pálí gbọ́wó àwọn òfin àwọn ọmọ rọ ni wọ́n náwó pàmù ẹ́ wọ́n má ń gbé ah ẹ má tó láàrin jábọ̀ dá sínú ah ìfàlájá lónìí wọ́n fàlájá ni ẹ wá wò rádà mọ́rí o bàtàlájá ẹ

lára ní bá ní lójú ní wọ́n àwẹ́ lára ní fún yí wọ́n lára fi ń jóye agbẹ́ṣẹ̀gà àdínì ẹlọ́lọ́ọ̀nù tọ́bá gba ẹ́ tẹ́bá lọ́lọ́ọ̀mọ́ sáyẹ́gbọ́n tí pé ìmò lúdí tẹ́ẹ̀dì ẹgbẹ́ wọ́n ti ń gbẹ́fẹ́ lóògùn iná ẹ̀yìn náà gbé 15 naira ẹ̀ ń donóòzì wọ́n ni wá ṣe donation ẹ̀fẹ́ fọ́rẹ́lẹ̀ wọ́n ní pí ọmọ ń gbowó lọ́wọ́ yé ni Eh, ní anẹ́bì ṣe anẹ́bì tó parọ́ fún jẹun èyí tí ó dá ní pé kẹparọ́ jẹun sànẹ́bì ò sí parọ́ jẹun kọ́dá àwọn míì láwọn tàbàtà nẹ́bì sanúrà torí pé ìlú ti ànẹ́bì wọ́n pẹ̀ níbi ànẹ́bì àwọn àlẹ́fẹ́ rabàtà nẹ́bì owó àníkọ́nà rẹ̀ pípa ànẹ́bì kò ní ọlá pé ó tẹ́ ó dúró táwọn sàábé polo bàtà náàbì fáwọn tábìrin sẹ́kọ́tẹ̀ súnmọ́ káwọn sàábé tó rí káàlẹ̀ ìtàbí ìtẹ́ lówó ìtànára bàtà náàbì kí tàbùn so àwọn orísìn tàbí lè ṣe mọ̀lúdí pọ̀ so kò sí láàrẹ ẹ̀sìn èyí tó ẹ ká máa ṣe oníká máa ṣe súnà ní Muhammad èyí tó wá tó pàtàkì jù ní ẹ máa gba àwẹ̀ lọ́jọ́ sàbí ọlọ́wọ́ bàbá lèkẹ́ ọlá mọ́sàfún wa ní àgbọ́yé ẹ̀sìn wa wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi